ní yàrá ìkẹ́kọ̀ọ́ tí ó kọjá a sọ̀rọ̀ nípa lítírésọ̀ alone gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí tí a máa fi òǹgbé jáde a yìí sọ̀rọ̀ nípa àwọn àbùdá lítírésọ̀ alone gẹ́gẹ́ bí èyí tí kò ní àkọsílẹ̀ gẹ́gẹ́ bí èyí tí kò ní olùṣẹ̀dá gẹ́gẹ́ bí èyí tí ó kún fún ìlú èdè púpọ̀ gẹ́gẹ́ bí èyí tí ó jẹ́ wípé ìṣe rẹ̀ ó yàtọ̀ ó sì jẹ́ ìpìlẹ̀ fún lítírésọ̀ àpilẹ̀kọ ẹ lọ sí ẹ̀kọ́ tí ó kọjá ẹ yẹ̀wò fún àlàyé yékéyéké nínú ẹ̀kọ́ tí ò ní a ó bẹ̀rẹ̀ lórí oríṣiríṣi ewì alohùn tí ó wà oríṣi alohùn mẹ́ta ni a ní lítírésà lòun mẹ́ta ni a ní a ní ewì a ní ọ̀rọ̀ geere a sì tún ní eré oníṣe tí wọ́n máa tún pè ní eré ìtàgé ṣùgbọ́n a máa bẹ̀rẹ̀ pẹ̀lú ohun tí à ń pè ní ewì ewì ewì tó mo ní ìbàlọ́wọ́ Ẹlẹ́dùmarè ọba o arúgbó ọjọ́ àdàgbà máa tẹ̀pá àdàgbà máa lo dígí àdàgbà máa lo gíláàsì mo ní í ṣe bóun lọ́ba tó ju bàbá lọ ìjìnlẹ̀ fíà tó fara ti bí òkè ni ọba tó lè pa ọba tó lè jí ọba tó ń ṣohun gbogbo nínú ohun gbogbo ní gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo àsìkò gbogbo bàbá àgbà mo ní mo kí wa mo kí wa. ẹ káàbọ̀ sórí ètò tòní ẹ káàbọ̀ sórí ẹ̀kọ́ tòní mo ní ewì là ń kọ́ ẹ fìkàlẹ̀ sí ẹ máa bá mi bọ̀. èyí tí mo ṣe ṣe yìí ni à ń pè ní ewì ewì ewì ewì. ewì jẹ́ ìlò èdè lọ́nà àrà ewì jẹ́ lílo èdè ní ọ̀nà àrà. akéwì ń lò láti ṣàlàyé ọ̀rọ̀ tàbí láti gbé èrò ọkàn rẹ̀ jáde lọ́nà tó yàtọ̀ sí ọ̀rọ̀ geere a ó rí i pé mo ṣe ń sọ̀rọ̀ yìí ó yàtọ̀ sí bí mo ṣe kéwì ní àkọ́kọ́ ẹ jẹ́ kí a wo àpẹẹrẹ yìí ewì jẹ́ ọ̀nà tàbí ó jẹ́ ìlò èdè lọ́nà àrà akéwì ń lò láti ṣàlàyé ọ̀rọ̀ tàbí gbé ọ̀rọ̀ tàbí gbé èrò ọkàn rẹ̀ jáde lọ́nà tó yàtọ̀ sí ọ̀rọ̀ geere. ewì o mo ní ewì jẹ́ èyí tó yàtọ̀ èyí tákẹ́wì ń lò láti gbèrò ọkàn rẹ̀ jáde èyí tí ń kọ́ni lẹ́kọ̀ọ́ ó yàtọ̀ sọ́rọ̀ geere lásán tẹ́nìyàn máa ń sọ. So a rí i pé bí mo ṣe lo èyí bí mo ṣe sọ èyí ó yàtọ̀ sí èyí tí mo sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ewì ó dá yàtọ̀ gédéǹgbé sí ọ̀rọ̀ sísọ ṣákálá a kì í sọ̀rọ̀ nígbà tí a bá ń kéwì ewì ó máa ń ní ṣúgà nínú ó máa ní oyin nínú ó máa ní adùn nínú bí a ṣe máa ń sọ ó yàtọ̀ ewì ó dá yàtọ̀ gédéǹgbé ó yàtọ̀ sí ọ̀rọ̀ ṣákálá èyí tí a máa ń sọ. So. akéwì ni Yorùbá máa ń pè ní ẹni tó ń kéwì akéwì ni Yorùbá máa ń pè ní ẹni tó ń kéwì ewì ewì ewì alóhùn ní àwọn ewì àjogúnbá tí a bá ní ọwọ́ àwọn baba ńlá baba wa. ewì kò pọ́ dandan kí ewì kí ó wà ní àkọsílẹ̀ bí a bá ṣe rí ènìyàn ni a ṣe máa ń gbé ewì jáde nítorí ewì tí a bá lò fún bọ́rọ̀ kìnní ó yàtọ̀ sí èyí tá a máa ń lò fún olówó èyí tí bá sọ fún ènìyàn dúdú ó yàtọ̀ sí bí wọ́n ṣe kí ẹni tó bá pupa ẹ wá wo èyí bá ní mo wá lọ sí ibi àárẹ̀ mi kan mo wá ti ní àkọsílẹ̀ ewì bí wọ́n ṣe kí ènìyàn tó pupa mo wá rí ènìyàn tó dúdú báwo ni ó ṣe ṣe ewì kò ní àkọsílẹ̀ bí a bá sì ṣe rí ènìyàn la ṣe máa ń gbé láti máa ń ṣe ọ síta bó tilẹ̀ jẹ́ pé ní ayé òde òní a ti ní àwọn ewì tí a kọ sílẹ̀ ṣùgbọ́n àwọn ewì yìí kò bá gbà mu bí èyí tó jẹ́ pé a máa ń ṣe ní àkókò tí a bá fẹ́ lò máa ń lọ pẹ̀lú ohun ẹlu pẹ̀lú kíni pẹ̀lú ohun ẹnu nígbà mìíràn a máa ń lò pẹ̀lú ìlù a máa ń lò pẹ̀lú kíni a máa ń lò pẹ̀lú ìlù àpẹẹrẹ ìwì tí a ní ni a ní ìjálá a ní oríkì a ní ẹ̀sà a ní ẹ̀sà egúngún a ní ẹkún ìyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ewì ìjálá ni oríkì ni ẹ̀sà ẹ̀sà egúngún ẹkún ìyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó jẹ́ àpẹẹrẹ ewì ewì jẹ́ àkójọpọ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí ó máa ní oríṣiríṣi ọ̀nà èdè nínú ẹ tẹ́tí sílẹ̀ lẹ́ẹ̀kan sí ewì ó ní àkójọpọ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí ó máa ní oríṣiríṣi ọ̀nà èdè nínú ó ní kíni ó ní oríṣiríṣi ọ̀nà èdè nínú tí ìgbóhùn sókè ìgbóhùn sódò rẹ̀ sì máa ń wà lórí lórí kíni lórí ẹyọ orí ọ̀rọ̀ tó ṣe pàtàkì a sì máa ń fi ohùn dídùn gbé e jáde ẹ jẹ́ kí n tún tún àlàyé yìí lẹ́ẹ̀kan sí i ewì ni àkójọpọ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ àkójọpọ̀ kíni ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí ó máa ń ní oríṣiríṣi ọ̀nà èdè nínú tí ìgbóhùnsókè ìgbóhùnsódò rẹ̀ sì máa ń wà lórí ẹyọ orí ọ̀rọ̀ tí ó ṣe pàtàkì a sì máa fi ohùn dídùn láti ṣe kíni láti gbé e jáde ohùn dídùn la máa fi ń gbé e jáde a kì í lóhùn lásán ohùn dídùn la máa fi ń gbé ewì jáde. kí wàá ní oríṣiríṣi ewì tí a ní oríṣiríṣi ewì tí a ní kí ni oríṣiríṣi ewì tí a ní. a ó mẹ́nubà ní ṣókí oríṣiríṣi ewì mẹ́sàn-án péré àkọ́kọ́ tí a ní ni à ń pè ní òwe wọ́n ní òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe wọ́n ní tọ́rọ̀ bá sọnù òwe là ó fi wá òwe jẹ́ ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí a máa ń lò ní ilẹ̀ Yorùbá wọ́n ní ọmọ tá a bá ń báwí tó ń warùn kì ó ṣe tán àti parun kí ni à ń pè yìí òwe òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe òwe ó jẹ́ ewì tí ó kún fún ọ̀rọ̀ ìjìnlẹ̀ kò wà sákálá lásán a máa ń sọ pẹ̀lú ọ̀rọ̀ ni ṣùgbọ́n ìlú èdè rẹ̀ ó yàtọ̀ ìtumọ̀ tí a máa ní fún òwe ó yàtọ̀ sí ti ọ̀rọ̀ lásán. òwe gẹ́gẹ́ bí oríṣi ewu a sì tún ní àlọ́ àlọ́ àpagbè àlọ́ àpamọ̀ oríṣiríṣi ewì ni. bàbá ní kíní kan ló dára bí egbin kí ni o. tó bá ní ọ̀pá tẹ́lẹ̀ ọ̀pá tẹ́lẹ̀ kanlẹ̀ ó kànrún kí là ń pè tó bá ní kànga bàbá mi kan láéláé kànga bàbá mi kan láéláé orí la ti ń pọ́n a kì í pọ́n ní kíni kí la máa ń pè é wọ́n ní kí ló bọ́ba jẹ tí ò bọ́ba palẹ̀ mọ́ èsì sí ni ìdáhùn fún èyí kí ló kọ wọn dáwájú ọba tí kò kọba àgbàrá là ń pè ọ̀pá tẹ́lẹ̀ kanlẹ̀ ó kọ̀run kí là ń pè a máa ń perúfẹ́ bẹ́ẹ̀ ni kí ni òjò nítorí ó kan ilẹ̀ ó tún kọ̀run ìkòkò dúdú fẹ̀yìntì gbó kí la máa ń pè ìgbín la máa ń pè yìí ọ̀rọ̀ kí ni àlọ́ àpagbè la ń pè yìí a sì tún àlọ́ mìíràn níbi tí a tún máa sọ̀rọ̀ nípa ìhùn tí ó ṣẹlẹ̀ sí ìjàpá bí ìjàpá bí ó ṣe wu ìwà ọgbọ́n àdánìkan jẹ tí ó ṣe ní tí àwọn èèyàn tí wọ́n ṣe mú lọ sí ojú ọ̀run tí ó fi ọgbọ́n àdánìkan tí ó fi dẹgbo jẹ tó wà níbẹ̀ tán àlọ́ ni à ń pè yìí tí a bá rántí mo kọ́ orin kan nínú èyí tí mo ṣe sẹ́yìn a tún ní òrùka tí wọ́n kọ kí ìrìn jìngbìn kí ìrìn jìngbìn kí ìrìn jìngbìn tí a bá rántí èyí kí ìrìn jìngbìn. ara àwọn ohun tí a wá nínú àlọ́ di èyí àlọ́ àlọ́ gbogbo èyí ni a máa ń sọ pẹ̀lú ọ̀rọ̀ ìdílẹ̀ tí máa ń kọ́ni ní ọgbọ́n tí máa ń kọ́ni ní ìmọ̀ àti ní òye. <laughs> eketa iwe tí a tún ní ni à ń pè ní oríkì ni à ń pè ní oríkì oríkì wá gẹ́gẹ́ bí oríkì tí a máa fi ń kí ìdílé tàbí kí a máa kọrin kí ènìyàn lábá ní àwọn lọmọ ẹkùn àwọn lọmọ ẹbọsọ àwọn lọmọ agbègbàdo ni ní bó yá ní bó yá àwọn ọmọ òrójò bẹ́yàwó lórí àwọn lọ́mọ àsíwọ́kó tó jẹun mo ní í ṣe báwọn náà lọ́wọ́ lọ́mọ lọ́ta jẹta múta yẹta àwọn lọ́mọ ọ̀gbá rìgìrìgì ọ̀gbá yàkàtà yàkàtà èyí ni à ń pè ní oríkì àwọn ìlú kan la máa ń kí bẹ́ẹ̀ àwọn ẹ̀yà kan la máa ń kí bẹ́ẹ̀. wọ́n ní ìlànà gún ọmọ ògbóyè ìlàládé wà wo òwádé ká mọ́. àtúmọ̀ wọ́n ní ìlú òlógùn wọ́n lẹ́gùn lóògùn ìlà wọ́n ní ìlà ń so lóko ògùn ń so. ògùn ṣe kí ni ó ń rọ̀ lókè dùgbẹ̀ oríkì ìlú kan ni èyí ẹ̀kẹta gẹ́gẹ́ bí oríṣi ewì tí a tún ní ni a tún pè ní ọ̀fọ̀ ọ̀fọ̀ àwọn babaláwo ni ó máa sábà máa ń lo èyí ọ̀fọ̀ wọ́n ní kinní kan ló ní kó má lè yí lóhùn padà wọ́n ní ìtò ní ṣe kí ni <laughs> ẹ má jẹ́ ká tí bẹ̀rẹ̀ ọ̀fọ̀ là ń pè ní ọ̀fọ̀ ó ní àkójọpọ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ nínú tí ó ní agbára púpọ̀ púpọ̀ ọ̀fọ̀ lè pa ọ̀fọ̀ lè jí ó sì lè sohun púpọ̀ lọ́pọ̀lọpọ̀ a sì tún ní ẹsẹ̀ ifá Ani ní ẹsẹ̀ ifá a ní ẹsẹ̀ ifá bí ojú odù mẹ́rìndínlógún méjìdínlógún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn babaláwo ló máa ń ṣe yìí ẹsẹ̀ ifá wọ́n ní nígbà tọ́rọ̀ gùn nígbà tí kíni ọ̀rúnmìlà ti kọ̀lé ọ̀run bọ̀ wá sílé ayé wọ́n lórúbọ wọ́n ní ẹbọ fí wọ́n lórúbọ fórí orí gbẹbọ wọ́n lórí bọ fáwọn ìyá mi ó toro mọ̀nìgà apanimọ́ agbó olókìkí òru inú ẹsẹ̀ ifá láti máa rí wọ́n máa ń kí èyí wọ́n máa ń kí ifá ni ẹsẹ̀ ifá tó bá ń ṣe ọdún ifá náà máa ń ṣe èyí nígbà tí wọ́n bá sì tún da ifá wò wọ́n máa ń ṣe èyí pẹ̀lú ẹsẹ̀ ifá ó tún jẹ́ oríṣiríṣi ewì ewì alohùn òmíràn tí a tún ní ni à ń pè ní ìjálá àwọn ọdẹ ni ó máa ń ṣe èyí ìjálá ọdẹ ẹ ó rí àwọn ọdẹ wọn á gbé wọn á dé fìlà wọn wọn á mú ìrùkẹ̀rẹ̀ wọn á fi sí èjìká wọn á gbé àpò ọdẹ wọn dání wọn kọ ni pé ọgbìnrin ọdẹ àbọ̀ ògbìnrin ọdẹ wọn ní oníbàtéńté oníbàtéńté oníbàtéńté oníbàtéńté àwa tá a lóko ọdẹ láàpẹ̀ràn bọ̀ oníbàtéńté àwa tá a lóko ọdẹ láò padà bọ̀ ó ní orin tí wọ́n máa ń kọ wọ́n sì ṣe ń kọ orin yìí wọ́n máa máa ṣe kíni wọ́n máa kéwì sí wọ́n máa sùn jálá sí bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe èyí ni à ń pè ní ìjálá tí ń ṣe orin àwọn ọdẹ ni ó máa ń kọ èyí a tún ní òmíràn tí a ń pè ní ẹkún ìyàwó ìyàwó ẹlẹ́sẹ̀ oṣù ìyàwó ẹlẹ́ ìyàwó ni ó máa ń kọrin ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé ló máa ń kọrin yìí gẹ́gẹ́ bí orin arò àti orin ìdùnnú nítorí pé ó fẹ́ fi ẹbí rẹ̀ sílẹ̀ a ó máa kọrin yìí gẹ́gẹ́ bí pọ́ńké ṣùgbọ́n ní bó ṣe máa ń sọ a ní màmá mi ṣe ní máa lọ ṣe ní òṣèwù mo ní bàbá mi á ní ṣe mọ lọ́sẹ̀ ní òṣèwú wọ́n ní ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ni mo dúpẹ́ lọ́run torí ẹ̀ ti kọ́ mi torí ẹ̀ ti kọ̀ mí mo ti mọ̀ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ o bàbá mi ilé ọkọ̀ tí mò ń lọ ẹjọ́ kó gbè ẹjọ́ ó san mí nínú ọ̀rọ̀ ẹkún ìyàwó yìí gẹ́gẹ́ bíi ewì alóhùn á kí bàbá á kí ìyá á sọ ìrírí rẹ̀ á sì tún sọ pé òun lọ ilé ọkọ kí wọ́n fàdúrà sí i á náà lọ sílé ọkọ kó ń bí sun kó ń bí wálẹ̀ ẹkún ìyàwó èyí ni a máa ń sun ní tí àwọn ìyàwó tó bá ń lọ sí ilé ọkọ wọn ìkẹjọ ó ní à ń pè ní ẹ̀sà tí ń ṣe àwọn orin eléégún ẹ̀sà. E àwọn eléégún ló máa ń ṣe yìí bí ẹlẹ́wẹ̀ àwọn eégún wọ́n ṣe máa ń kọrin tí wọ́n ṣe ń kọrin ni wọ́n máa lùlù tí wọ́n sì máa sọ̀dí wùkẹ́ wùkẹ́ wùkẹ́ èyí tí ó gbẹ̀yìn tí àwọn máa mẹ́nubà ni òkú pípè òkú pípè ewì tún wà tí à ń pè ní òkú pípè Yorùbá nígbàgbọ́ wípé bí ènìyàn bá kú a sì tún lè pè é padà láti béèrè àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ rẹ̀ bí ènìyàn bá kú ó ní ó ní ewì tí wọ́n máa ké ó ní àwọn ọ̀rọ̀ tó máa ń sọ wọn bí òkú náà dá níbi tó bá wà dandan ni ó gbọ́dọ̀ wà tí wọ́n bá pè é wọ́n á sì béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ tí wọ́n bá béèrè lọ́wọ́ rẹ̀ á dá wọn lóhùn tí ó bá gbàgbé nǹkan tàbí tí ó bá ní ohun ìkọ̀kọ̀ kan tí ó ṣe wọ́n á pè é wọ́n á bi léèrè á sọ. kódà tí àwọn ènìyàn tí wọ́n bá ṣe òkú kó tó kú tí ó sì rí wípé ó nílò ìdáríjì lọ́wọ́ òkú náà á lọ sí ọ̀dọ̀ àwọn tí ó mọ̀ nípa òkú pípè wọ́n wá lọ pe òkú náà wọ́n á bẹ̀ wọ́n á tù wọ́n á rọ̀ àwa dáríji ẹni tó wà ní ayé àwa padà síbi tó ti lọ òkú pípè kẹ́gbọ́n ti sọ ewì Yorùbá kì í ṣe ọ̀rọ̀ lásán ó ní agbára <laughs> ó ní agbára ó lè pa ó lè jí ó lè sọdàyè irúfẹ́ ewì yìí ni a rí nínú egun alálẹ̀ irúfẹ́ ewì yìí ni a máa fi ń pidán irúfẹ́ ewì yìí ni a máa fi ń ṣòkú dàlàyé a máa fi ń pani a máa fi ń lani ewì ewì ewì a kì í sọ. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ lásán ohun dídùn la máa fi gbé ó sì tún ní wọ́n ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ ó ní bá a sì máa ń tọ̀ báyìí ni a parí ìkẹ́kọ̀ọ́ lórí ohun tí ó ń jẹ́ ewì tàbí oríṣiríṣi ewì ẹ jẹ́ kí n fún wa ní iṣẹ́ àṣetiléwá kan nínú àwọn ewì tí mo ti tò sílẹ̀ irúfẹ́ ewì tí a ní ibi òwe àlọ́ oríkì ọ̀fọ̀ ẹsẹ̀ ifá ìjálá ẹkún ìyàwó ẹsẹ̀ òkúkú pè lọ ṣe ìwádìí lórí ewì kan tí o bá mú sì kọ síbẹ̀ tàbí kí o ké kí o fi sí ìsàlẹ̀ yìí fún mi láti gbọ́ tàbí láti kà ẹ ṣé púpọ̀ a ó tún máa pàdé nínú. No ẹ̀kọ́ tí ó ń bọ̀ lọ́nà ẹ gan ni.